وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الخامسة بعد المئة من سورة الأنبياء وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين الله عز وجل إن آية أنفوا نيرو كتوتي كاكوليرو wípé yọ̀sẹ̀ yọ̀sẹ̀ náà ní fáwọn ẹrú rẹ̀ àwọn olùṣe dáadáa ní oríire táyé àti tọ́lá lùkìyàmù àti bí ó ti ṣe mú wọn jogún lẹ̀ láyé àti lọ́la gbẹ̀ndà lùkìyàmù ṣé òun náà ló dá olùgbàgbọ́ òdodo òun náà ló dá aláìgbàgbọ́ ó sì ní ìkẹ́ òun nílé ayé ń bí òun ṣe kárí àwọn ẹni tó gbàgbọ́ àtàwọn ẹni tí kò gbàgbọ́ ó tilẹ̀ jẹ́ pé àwọn àlékún àgbéga ìkẹ́ yóò máa bẹ fáwọn ẹni tó jẹ́ olùṣe àwọn olùgbàgbọ́ òdodo olùṣẹ̀sìn ó ní àwọn làwọn ẹni tí. Tí àjogún lẹ̀ fún láyé àtúnjogún rẹ̀ fún wa lọ́la gbẹ̀ndẹ̀lùkìyàm torí ibà méjì kan àwọn olólóríire olúwa sọ nínú alukur'an ó ní innal arda lillah yorithuha man yasha'u min dájúdájú tí olúwa ní ilẹ̀ ó máa ń jogún rẹ̀ fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ ọlọ́ni kìí ṣe tẹlómi a máa wá jogún rẹ̀ fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ wal aqibatu lil muttaqin àtúbọ̀tán rere wọn bẹ fáwọn olùpáyà Allah eléyìí ló fi hàn wá gbólóhùn tó Olúwa sọ yìí pé innal arda lillahi yurithuha man yasha'u min ibadihi dájúdájú tí Olúwa nìkan ní ilẹ̀ ẹ̀sìn oníṣìí máa jogún rẹ̀ fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ àwọn apáyé àyà yìí pẹ̀lú pé wala aqibatu lil muttaqin àtúbọ̀tán rere wọn bẹ fáwọn olùbẹ̀rù Allah ó túmọ̀ sí pé àwọn gangan lẹni tá a jogun lẹ̀ fún tolúwa ni òun máa ń jogun lẹ̀ fẹ́ ẹni tó ń bá fẹ́ nínú àwọn ẹrú òun àwọn ẹni tí máa jogun lẹ̀ fún látàrí pọ́fẹ́ wọn àwọn náà làwọn olùbẹ̀rù Allah wọ́n á ṣàkíyèsí o ìjogun eléyìí tí ó jogun ilẹ̀ fáwọn ẹsẹ pé wọn ní lásán wọn máa bùtà wọn wàá jẹ abúlẹ̀ sówó gẹ́gẹ́ bí àwọn baálẹ̀ baálẹ̀ àtàwọn lọ́ba lọ́ba rárá yóò jogún rẹ̀ fún wa yóò fi sábẹ́ kápá wọn àwọn làwọn ẹni tí ó máa pàṣẹ lórí ẹ̀ àwọn làwọn ẹni tí ó máa mójútó lílọ bíbọ̀ lórí ẹ̀ wọn ni wọn máa tètò ìgbáyégbádùn àwọn èèyàn lókè rẹ̀ àwọn làwọn ẹni tí ó mú kí àti gbébẹ̀ ọrọrùn kọ gbẹdẹmukẹ fún gbogbo ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú Allah olùwà ni inna lanansuru rusulana walladhina amanu fil hayati dunya wa yawma yaqumul ashhad olùwà ni dájúdájú mo búra á sì àrànṣe fáwọn àránṣẹ́ wa torí pé olúwa náà ló rán wọn olúwa yìí sì rán yàn níṣẹ́ kó wá dáadáa iṣẹ́ òun kó má ránṣẹ́ gbogbo àwọn àránṣẹ́ pátá ẹ rí i pé olúwa ẹlẹ́dàá dá wọn dára wọn kò fi wọ́n sílẹ̀ fáwọn ọ̀tá mú kò sì jẹ́ wọ́n dára wọn rí nínú ewu àdánwò àti ìjàgbọ̀n kàkà bẹ́ẹ̀ Olúwa Ẹlẹ́dàá wa ràn wọ́n ṣe ó gbé wọn jẹ́rí àwọn ọ̀tá wọn ẹ fi ta aleyhi salam ẹ fi ṣàpèjúwe ẹ Ibrahim aleyhi salam ẹ fi ìbí olúwa ti ṣe ran anabi musa lọ́wọ́ ó tó ṣàpèjúwe bó ti ṣe ran anabi isa lọ́wọ́ tó ṣàtìlẹ́yìn fún ó tó fi ṣe àpèjúwe ó tó fi lélẹ̀ fẹ́ni tí ọba ọmọ bólúwa ti ṣe máa ń ran àwọn aránṣẹ́ rẹ̀ ṣe èyí tó wá ṣe wọn aṣíwájú wa ọgá wa yányá anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ń àkàwé tó pọ̀ àti àpèjúwe tó kámàmà ń bẹ lára eléyìí oríṣiríṣi arànṣe oríṣiríṣi ìrànlọ́wọ́ ṣáájú àti ìgbà tó ṣe hijira kúrò ní Mẹ́kà mi bẹ́yìn náà rántí gẹ́gẹ́ bí àwọn ọ̀tá Allah bí wọ́n ti ṣe kóra wọn jọ pọ̀ lẹ́yìn tí wọ́n ti ṣe àgbédìde géńdékùnrin kọ̀ọ̀kan tí wọ́n ságun. láti inú ẹ̀yà kọ̀ọ̀kan lọ péjọ dènà dé ànábì sallallahu alaihi wasallam lẹ́nu ọ̀nà ilé rẹ̀ póni làwọn sapa láì mọ̀ pé ọjọ́ gangan ní ti ń bẹ́ nu ètò tánàbì ti síwájú ṣe tẹ́lẹ̀ pẹ̀lú ìfinimànà látọ̀dọ̀ olúwa wa pé ìjọ gan lànàbì oko Mẹ́kà tí ó sì pò padà lọ sí Al-Madina hijira ànábì sallallahu alaihi ó jáde ó fi Ali ibn Abi Talib radiyallahu anhu sórí ibùsùn rẹ̀ ó lè bá àjẹ́ pé gbogbo ìgbà tí àwọn kèfèrí yìí tí wọ́n máa ń yọjú gbára ahò tó wà lára àlẹ̀kùn ṣé Muhammadu ń bẹ ń bẹ àbí ò sí ń bẹ kó lè bá àrí ẹni tó wà lórí ibùsùn máa fi pé Muhammad anabi sallallahu alaihi wasallam sì jáde lẹ́ni tó bá wọn gidi gan kú géńdé wọ̀nyí lẹ́nu ilẹ̀kùn tí wọ́n ń retí kápá wọn fẹ́ ra irọ́ tí wọ́n wá ara múmú láìsí ọ̀gá tiwa anabi muhammed sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam tó sì kọjá mọ́ wọn lára tó sì pé ó ń ka ọ̀rọ̀ olúwa ẹlẹ́dàá pé faja'alna min bayni aydihim sadda wa min khalfihim sadda fa aghshaynahum fahum la yubsirun a fi èdèdè dí níwájú àfi dín wọn lẹ́yìn àwa fi èbì bò àfi bò wọn lójú bẹ́lẹ́kìtì wọn ò ríran tánàbí sallallahu alaihi wasallam fi kọjá lọ tí nǹkan kò ṣe wọn ti àlànàbí tún dá pẹ̀lú wọn mímí kàn mí bẹ́ẹ̀ ni ọjọ́ ogun Badr walaqad nasarakumullahu bi Badrin wa antum adillah fattaqullaha la'allakum tashkurun olúwa ti ràn yín lọ́wọ́ lọ́jọ́ ogun Badr ní ìgbà tẹ́yìn jẹ́ ẹni tó kéré jọjọ ló ń kà tẹ́ẹ̀ tó yẹ kankan níye níwájú àwọn ọ̀tá yín tó ṣe pé pípọ̀ tiwọn ìlọ́pọ̀ yín mẹ́ta ni ṣùgbọ́n tó ṣe pé olúwa máa ràn yẹn ṣe kìí ṣe látàrí pé pọ̀ ló ń kà kìí ṣe látàrí pé burú ní nǹkan àjà. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين mélòó mélòó làwọn ọmọ ogun tí ọ̀pọ̀ lọ títí ni wọ́n borí òbítíbitì àwọn ọmọ ogun tó ṣe kí wọ́n pọ̀ lọ jára pẹ̀lú yọ̀ǹda Allah ṣé olúwa ẹlẹ́dàá wa ó kúkú máa ń bẹ ni pẹ̀lú àwọn oníṣòro wa inna jundana lahumul ghalibun dájúdájú mo búra pé àwọn ọmọ ogun tiwa ìyẹn Allah àwọn náà làwọn ẹni tí ó borí anabi sallallahu alayhi wa sallam tó ń ti bí àwọn ọmọ ogun rẹ̀ ti ṣe kéré ló ń kà lọ́jọ́ tá a wí anabi borí àwọn ọ̀tá ó ṣẹ́gun ogun Badr ní ìṣẹ́gun tó fi àmì sílẹ̀ fún àwọn ọjọ́ eléyìí tó dé lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ogun wọ̀nyí olúwa rán anabi sallallahu alaihi wasallam ṣe wọ́n fi lọ jagun Hunain tí àwọn ọmọ ogun kèfèrí ń lọ bíi ọgọ́rùn ọgọ́rùn ẹgbẹ̀rún anabi sallallahu alaihi wasallam nígbà tí sí ojú ìjà táwọn ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam táwọn tí a ti ń rò pé púpọ̀ tàwọn lónìí ó nǹkan tó ṣe pé rẹ̀ wáyé rí ẹnìkan ò lè borí àwọn lónìí nítorí pé àwọn ọba àpọ̀ àwọn pọ̀ tó ẹgbẹ̀rún méjìlá ìṣeré ṣùgbọ́n ńgbà tí wọ́n yọ sójú ìjà tí wọ́n rí òǹkà àwọn ọ̀tá tí wọ́n pọ̀ lọ bí eṣú àwọn jẹ́ ọgọ́rùn-ún ẹgbẹ̀rún mélòó wá ní ẹgbẹ̀rún méjìlá níwájú ọgọ́rùn-ún ẹgbẹ̀rún wọ́n na pápá bora ìfẹ́ àfẹ́wé wọ́n sá lọ lójú ìjà ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó dúró ṣinṣin lójú ìjà kò sá kò mira ibẹ̀ ló dúró sí ó sì wá ń ké tátátá pé mi là nábì wọn parọ́ èmi lọ́mọ Abdul Muttalib ana an-nabiyyu lal ana ibn Abdul Muttalib báyìí màtọ́ hàn sí àwọn sàhábà gbanabi ti padà sójú ìjà ojú ìjà náà lọ́wọ́ àkókò ń bẹ àwa làwa sá àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní kórajọ wọ́n padà sójú ìjà àti wí kí ni kíntàn sọ nípa wa báwa la sá lójú ìjà àfi jẹ́ ká nàbì sallallahu alaihi wasallam kọ́dẹ ni àgbépa gbọ́wọ́ àwọn ọ̀tá Islam wọ́n padà sójú ìjà olú ẹlẹ́dàá wa pa nàbì láṣẹ kó fi ọwọ́ rẹ̀ alápọ̀nlé kó fi bo ìpẹ́ kó dàlú àwọn ọ̀tá alágbọ̀n gbogbo ibi tí wọ́n wà òun ti ṣe tiẹ̀ ẹ̀fitolúwa alẹ́fọlúwa anabi sallallahu alayhi wa sallam ṣe allahu azza wa jal wọ́n á mú kí ìpẹ́ yìí nǹkan kan nínú rẹ̀ kó wọ ojú oníkálukú oníkówá nínú gbogbo àwọn kèfèrí ìbí wọn ti ṣe pọ̀ tó tún jẹ́ báyìí làwọn mùsùlùmí gbé wọn pa báyìí ni wọ́n mú wọn dé wa ma ramayta idh ramayta walakinna Allaha rama ní ìgbà tó sọ wọ́n ní ìpẹ́ tó de ìpẹ̀lú wọn wọ́kọ́ lọ dá olú ẹlẹ́dàá lọ dá lù wọn torí kò síbí yẹn ṣe lè mí ìpẹ́ dàtò wọ́n ní dojú ìpẹ́ yìí kọ̀yàn mẹ́wàá táwọn fún wa ní ìfọwọ́sọ̀yà pé ìpẹ́ yìí gbọ́dọ̀ wojú èèyàn mẹ́wàá ìwà ìwọ gẹ́gẹ́ bíi ta ni kátó wá pé yẹn ẹgbẹ̀rún àbí ọgọ́rùn ẹgbẹ̀rún Olúwa Ẹlẹ́dàá wa mú kéèpé ọwọ́ ojú gbogbo wọn sẹ́mi wípé innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àti àwọn olúwa fún gbogbo nǹkan tá a bá fẹ́ kó ṣẹ kò ju sọ fún pé kó ṣẹ kó sì máa ṣẹ lọ Olúwa Ẹlẹ́dàá wa. ó ní àdéhùn wa ti síwájú wípé a ó ran àwọn àránṣẹ́ wa ṣe walladhina amanu a sì tún ran àwọn olùgbàgbọ́ òdodo ṣe nítorí pé eléyìí náà ni nǹkan tó fi pè fún olúwa la gbàgbọ́ olúwa là ń ṣe tiẹ̀ olúwa ò ní dá wa dára wa olúwa ò ní fi wá sílẹ̀ fọ́tàmú olúwa ràn wá ṣe náà ni. torí ẹ ọkàn àwọn olùgbàgbọ́ òdodo máa balẹ̀ sí àti rí àránṣẹ́ Allah olúwa ni á ran àwọn àránṣẹ́ wa ṣe á tún ran àwọn olùgbàgbọ́ òdodo ṣe fil hayati dunya nínú sẹ̀mí ilé ayé yìí báyìí wọ́n lè máa ṣètè sòtì sí yín papọ̀ wọ́n lè máa fi yín ṣe yẹ̀yẹ́ wọ́n lè máa pé kí ni dáúdù yín fẹ́ dà ẹ̀yin fọwọ́ lẹ́ràn ẹ máa wò wọ́n ràn olú ẹlẹ́dàá wọ́ràn yín ṣe lórí wọn náà ni nítorí pé àdéhùn ni tólú wa ti síwájú ṣe ìmọ̀sí oníkálukú wa sì ni pé àdéhùn olúwa wa kì í yẹ̀ olúwa ló wọ́n ràn wá ṣe láyé wa yawma yaqumul ashhad àtẹ̀jọ́ gbẹ̀ndàlùkìyàmù yọtí àwọn ẹlẹ́rìí ó dìde láti jẹ́rìí olúwa tún ran àwọn aránṣẹ́ rẹ̀ ṣe yóò tún ran àwọn olùgbàgbọ́ òdodo ṣe. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ẹ̀rù ò ní bà wọ́n bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ò ní jẹ́ tiwọn torí pé wọ́n gbàgbọ́. bẹẹni ni olú ẹlẹ́dàá tún sọ pé wa'adallahu alladhina amanu minkum wa 'amilus salihat la yastakhlifannahum fil ardi kama istakhlafa alladhina min qablihim wa la yumakkinanna lahum dinahum alladhi irtada lahum olú ẹlẹ́dàá yín ó ti ṣe ládéhùn fáwọn ẹni tó gbàgbọ́ nínú yín tí wọ́n sì ṣiṣẹ́ rí wípé dájúdájú òun búra pé òun ó mú wọn. wọ́n mú wọn rólé lókè pẹ̀ gẹ́gẹ́ bó ń ti ṣe fi àwọn ẹni tó síwájú wọn sí àrólé àti pé wọ́n tó bọ́ gbà wọ́n láyè fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí ẹ̀sìn wọn etí sùkúù náà ló ń yọnu fún wọn kó máa jẹ́sìn fún wọn òun ó tó bọ̀ mú ẹsẹ̀ yín rinlẹ̀ sínsìn òun ó sì gbà yín láyè nínú ẹ̀sìn yìí báyìí a kú oríire yóò máa ṣe yín bí ìgbà tó ṣe pé intense kò ní fẹsẹ̀ rinlẹ̀ kò ní rídìí wálẹ̀ mú kò ní rídìí jókòó torí àwọn ọ̀tá ti pọ̀ jù ṣùgbọ́n àdéhùn olúwa òun náà ní pé gbogbo ẹ̀ wọ́n fàyè gbà ẹ̀sìn tẹ́ dì mú òun náà ní ọ̀padà di nǹkan tó borí olúwa wá fi hàn yí pé gbogbo ń tà ń sọ nípa àwọn àdéhùn yìí o walaqad katabna fi zaburi min ba'di dhikr a ti kọ sínú gbogbo tírà ta fáwọn anabi ó ní zabur níbí báyìí atawurata ó wà ń bẹ alinjila ó wà ń bẹ zabura ta nabi dawud ó wà ń bẹ iná lẹ ń kanu yìí pé a ti kọ sínú gbogbo àwọn àwé sọ̀xùfù ibrahima sọ̀xùfù musa ẹ̀ bá ń bẹ̀ min ba'di dhikr yàtọ̀ sí ìta àti kọ́ sínú tíra tí ń bẹ lábẹ́ ìsọ̀ lọ́dọ̀ allah al-lawhul mahfuz gbogbo ẹ̀ lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ nù rẹ̀ kí ni tó wà alákọ̀ọ́lẹ̀ nù rẹ̀ ya rabbana tí ń bẹ nínú tawrata al-injila az-zabura al-qur'an. Al àti sọ́fù Ibrahim àti sọ́fù Musa tíṣe tó ń bẹ nínú Allahul Mahfuz kí ni ya Rabbana annal arda yarithuha ibadi salihun ń ta kọ́kọ́lẹ̀ rẹ̀ sínú àwọn tíra yìí àti nù wàhálà àti ń bẹ lábẹ́ sọ́ àti ààbò Olúwa gbogbo lẹ̀ àwọn ẹrú mi àwọn olùṣe dáadáa àwọn ẹrú mi àwọn olùwàgbọ́ òdodo àwọn olùṣe rere àwọn ni ó jogún àwọn ni ó jogún ẹ̀ bí bá ń bẹ lọ́dọ̀ tiẹ̀ lónìí kọ́ ọmọ yìí pé ó ń ṣe mẹ́gáàdì ni lásìkò tó lù ọ́ gbà lọ́dọ̀ rẹ̀ fi lé àwọn ẹrú rẹ̀ lọ́wọ́ bá tó wọ́n gbà kó lọ́wọ́ rẹ̀ gbogbo pé kí ni kọsẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ akitì ìgbàlẹ̀ ọmọ lọ́dọ̀ ẹnìkan ìgbàlẹ̀ bàbá ọmọ lọ́dọ̀ ọmọ irọ́ lásán ni básìkò tó lu tó gbogbo ẹ̀ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ pátá bí ẹni bọ́ bàtà lẹ́sẹ̀ adẹ́tẹ̀ ni tó ṣe pé fi gbà kọ́ lọ́wọ́ kọ́ lẹ́sẹ̀ ẹlẹ́dàá wọn bí gbà wọ́n lè pé bàbá wọn ló nílẹ̀ láti ìlú kan dé ìlú bomi wọ́n lè pé àwọn àwọn tó lè ìlú bomi gan ẹ bá wọn gbà ẹ lé ẹni tó wà ń bẹ̀ adájọ́ látàrí pọ́gbẹ́gún jẹ ó lè bá wọn ṣe bẹ́ẹ̀ láì gbẹ́gún jẹ ó lè ṣe bẹ́ẹ̀ nígbà tó lù wá bá ṣe tán tí ó jogún gbogbo lẹ̀ fáwọn ẹrú rẹ̀ àwọn ẹni tó gbàgbọ́ àwọn olùsẹrẹrẹ kò dín mọ ìgbàgbọ́ ò wúlò láì jẹ́ kó n ṣe iṣẹ́ gbàgbọ́ iṣẹ́ gbàgbọ́ ò nítumà tó o bá gbàgbọ́ nǹkan méjèèjì wọ́n ń bára wọn rìn mutalazimani wọ́n yí ara wọn illa alladhina amanu wa amilu salihat inna alladhina amanu wa amilu máa jọ rìn pẹ̀lú sẹ́ẹ̀rì bí sẹ́ẹ̀rì bá ti ya imani kìí ṣe imani mọ́ ti di nǹkan mi. ọwọ́ ni mo gbàgbọ́ asàfẹ́kù rẹ níbi à ń ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo ọwọ́ ní ìgbàgbọ́ wa tá ń lọ́kàn ọ̀daràn ńgbà tí ara rẹ̀ tí ọkàn náà ti dọ́kàn ọ̀daràn Ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ìgbàgbọ́ òdodo pẹ̀lú iṣẹ́ rí rẹ iṣẹ́ rí pẹ̀lú ìgbàgbọ́ òdodo lọ́dọ̀ rẹ bọ́kàn bá ti yà kejì kò kò sí kejì náà nù ó lè gbàgbọ́ láì ṣiṣẹ́ gbàgbọ́ òdodo kó wọn pè ọ́ lólùgbàgbọ́ òdodo aláìgbàgbọ́ ti rí àyàfi tó bá jẹ́ min ahlil irja al-murji'a àwọn ni wọ́n sọ pé ìgbàgbọ́ òun náà ni kéèyàn máa bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ láì ṣiṣẹ́ gbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo náà làwọn máa pè àwọn kàtàkàtà rádaràda murji'a nù. No àwọn tó fẹ́ bẹ́sìn jẹ́ tí wọ́n fẹ́ kẹ́sìn kó lè gbérí àwọn nu torí ẹ̀ àwọn ẹrú Allah tí wọ́n jẹ́ olùṣe dáadáa wọ́n gbàgbọ́ wọ́n ń ṣe dáadáa wọ́n ń ṣe dáadáa tẹ́sí mú wa wọ́n tẹ́tì níbi iṣẹ́ ìgbàgbọ́ òdodo ìṣe dáadáa tásà wípé dáadáa ni bí tí ìṣe àwọn èèyàn pè ń dáadáa gbogbo eléyìí òǹkọ́ là ń sọ tá a bá ní wọ́n ń ṣe dáadáa. tábà ni wọ́n ṣe rere ọ̀sẹ̀sìn wọ́n ló ń ṣe dáadáa ẹ̀sìn ẹ̀sìn ní bàbá gbogbo dáadáa dáadáa náà wàá dà ńgbà tó ọ̀sẹ̀sìn ọ̀sẹ̀sìn wọ́n ló ń ṣe rere rere dà ńgbà tó ọ̀sẹ̀sìn nítorí pé sìn ń lọ gá fún gbogbo rere ẹni ọ̀sẹ̀sìn rere ò lè gbọdọ rẹ̀ kọjá nǹkan débá ni. olùwẹ̀lẹ́dàá ó láti ṣàdéhùn eléyìí o. a sì ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ tán olú ẹlẹ́dàá wá wá ní. إن في هذا لبلاغا لقوم عابدين dájúdájú inna fi hada ayi inna fi hada alqur'an dájúdájú ohun tí ń bẹ nínú alqur'an yìí èyí tá a sọ̀kalẹ̀ fún ẹrú wa aṣíwájú ẹ̀dá anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ó bá yọ lábàlẹ̀ ọ̀rọ̀ àǹfààní ni tó tóni àǹfààní tó tóni ni liqawmin aabidin fáwọn ẹni tí ń sin allah ntí ń bẹnu alukur'ani nù àǹfààní tó tó yàn án lò àǹfààní tó tó mú yàn gàn tó tó fi sọ̀rọ̀ sànfààní òun náà ní bẹ́ẹ̀ nù alukur'an àmọ́ fáwọn ẹni tí ń ṣẹ̀sìn yàtọ̀ sáwọn ẹni tí ń ṣẹ̀sìn àwọn ẹni tó ṣe pé wọn gbàgbọ́ àwọn mùnáfíkì àdínì wọn lè ránfà nínú alukur'an o dhalika alkitabu la rayba fi hudan lilmuttaqin eléyìí ní tíra tá à ń sọ̀rọ̀ rẹ̀ kò síyèméjì nínú ẹ̀ afinimànani fáwọn olùbẹ̀rù allah shahru ramadan alladhi unzila fihi alqur'anu hudan linnaasi wa bayyinatin min alhuda walfurqan afinimànà alqur'ani jẹ́ fáwọn èèyàn ìyá àwọn olùgbàgbọ́ òdodo nínú wa ó sì jẹ́ àwọn àlàyé yéké eléyìí tó ṣe pé múnádóko bùkátà láti gbá àlàyé ń bomi ìmọ̀ lẹ́yìn bá ti gbọ́ tàlùkùrọ̀ ó sì jẹ́ olùṣe ìpínyà ìpínyà láàrin òdodo àti irọ́ láàrin ìmọ́lẹ̀ àtòkùnkùn láàrin ọ̀nà mà àti ṣìnà balùkùránì ti ṣe rí nu. inna fi hadha dájúdájú ti ń bẹnu alukùránì yìí lábàlágọ́ àǹfààní ni eléyìí tó liqawmin aabidin fáwọn ẹni tí ń sin Allah yàtọ̀ sáwọn munafiki yàtọ̀ sáwọn kèfèrí ànfààní wo ni munafiki fẹ́ rí nínú alukur'an ànfààní wo ni kèfèrí fẹ́ rí nínú alukur'an nígbà tó takú tó lónìí ṣe Islam gbogbo ànfààní tó bá wà ń bẹ yọ ọmọ fọ́ọ̀rù kò lè wúlò fúnrò rẹ̀ وما أرسلناك إلا رحمة للعالمين أو نو يرى محمد صلى الله عليه وسلم àyàfi kó lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo àgbà ńlá ayé olúwa ń fún wa nírò níbí bóun ti ṣe sí anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ní ìkẹ́ fún gbogbo àgbà ńlá ayé ìyẹn ni kó rán kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo wọn kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo wọn eléyìí ń bẹ nínú àwọn àyà eléyìí tó tọ́ka sí wípé wọn àrán ànábì sallallahu alayhi wa sallam sí ìran kan yàtọ̀ sí ìran míì sí ẹ̀yà kan yàtọ̀ sí ẹ̀yà míì sí agbọn abìkan yàtọ̀ sí agbọn bòmí sí ìhà abìkan yàtọ̀ sí ìhà bòmí olùwàrán sí gbogbo èèyàn pátákáfá ọ̀ràn sí gbogbo àgbáńlá ayé àgbáńlá ayé yìí lil alamina tó ló wá sọ ń bí ibẹ̀ náà látún ti rí mà dájú sáká kodoro polówó atúnran sí àwọn àǹjànú nítorí nínú al-alam iná làwọn náà wà al-alamu òun ni mufradu al-alamuna al-alamu ọ̀nà ni kullu ma siwa Allah gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí Allah àwọn là ń pè ní al-alam àwọn là gbá ńlá ayé ẹsẹ̀ ọ̀gá ẹ̀sùn òjìnnú min al-alamina àti èèyàn àtàǹjànú nínú àwọn àgbá ńlá ayé ni wọ́n wà Olúwa rán Ànábì sallallahu alayhi wa sallam sí wọn bẹ́ẹ̀ náà làwọn màláíkà nínú al-alamina làwọn náà wà ṣùgbọ́n rí fi hàn pé àwọn màláíkà sínú ẹni tá a máa rán ìránṣẹ́ sí ikú ẹ tẹ̀lé ká ẹ lè bá a mọ̀nà torí pé Olúwa ti dá wọn lẹ́ni tó mọ̀nà tẹ́lẹ̀ náà ẹ tẹ̀lé ká máa ṣẹ̀sìn bọ́ fi mà yín bọ́ ti ṣe fi mà yín nítorí pé àwọn màláíkà tẹ́lẹ̀ náà Olúwa dá wọn lórí kí wọ́n máa ṣẹ̀sìn ni lórí bó ti ṣe fi kọ́ wọn tó fi mà wọ́n àwọn òbúkátà ànábì kan láti fi wọ́n mọ̀nà àwọn òbúkátà ànábì kan láti kọ́ wọn báwọn ó ṣe máa ṣẹ̀sìn ẹ̀rí kí wọ́n tó dá bàbá ńlá wa ádámù aleyhi sẹlẹ̀m tolúwa ti fi sọ fáwọn màláíkà pọ̀ ń fẹ́ fi àrólé kan sókè pẹ̀ ẹgbẹ́ ìsì tí wọ́n dáhùn qalu ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima'a wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak ṣé ẹni tó ṣe pé yọ́ọ́ máa ṣèbàjẹ́ lókè pẹ̀ yọ́ọ́ máa tàjẹ̀ lókè pẹ̀ ńlọ fẹ́ fi ṣàrólé lórí ilẹ̀ nígbà tó ṣe pé àwa sì ń ṣàfọ̀mọ́ fún ọ à ń ṣàfọ̀mọ́ fún ọ à ń fẹ̀yìn fún ọ torí àwọn màláíkà àwọn ní nǹkan méjì tá à ń ṣe bí kò máa ṣàfọ̀mọ́ fún Allah kí wọ́n sì máa fẹ̀yìn fún lọ atahmidu wataqdisu eléyìí náà ní sí àwọn màláíkà torí ẹ olùwẹ̀lẹ́dàá ni tabarakal ladhi nazzala al ala abdihi liyakuna lil alamina nadhira ìbùkún ni fún olúwa ọba tó sọ tírà tí máa ṣe ìpínyà láàrin ìmànà àti ìṣìnà ìmálẹ̀ àti òkùnkùn tó sọ̀kalẹ̀ fẹ́rù rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó bá a jẹ́ kìlọ̀kìlọ̀ fún gbogbo àgbáńlá yín a ní gbogbo àgbáńlá yín bí al-insu wàlìjìn àwọn èèyàn àtàlìjànú nìkan ni o yàtọ̀ sáwọn màláìkà olùwàrán anabi wa Muhammad sí gbogbo àgbáńlá yìí yàtọ̀ sáwọn anabi tó ti síwájú rẹ̀ wọ́n máa rán oníkálukú wọn sáwọn èèyàn wọn ni kò sí ọ̀kan nu wọn tó ló arán sí gbogbo àgbáńlá yìí ṣáájú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ̀mẹ́rìí wa ẹ̀rí náà ló ń gbọ́ yìí wa ma arsalnaka illa rahmatan lil alamin àwòrán àfikún olè bá jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé wọn rán sáwọn alárúbáwá nìkan wọn rán sáwọn tálákàwá nìkan wọn rán sí gbogbo ẹ̀yà gbogbo ọ̀ràn àti dúdú àti funfun gbogbo wọn lolúwa rán sí àti olówó àti mẹ̀kúnnù gbogbo wọn lolúwa rán sí àwọn gbajúmọ̀ gbogbo àtàwọn ẹni tí wọn dámọ̀ gbogbo wọn lolúwa rán sí olùwàrán sí gbogbo àgbáńlá yìí nínú àdìsá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni wọn kàn ní nàbí yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa àwọn ànábì tó síwájú wọn máa rán wọn sáwọn èèyàn wọn nìkan ni àmì ẹ̀mí o wọn rán mi sáwọn èèyàn lápapọ̀. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا Olúwa tún sọ nínú àyà mi báwọn Ọlọ́run àyàfi sí gbogbo àwọn èèyàn pápátá pọ̀rọ̀ngodo lápapọ̀ wọn kọ́ máa jẹ́ fúnni nírò dùn fáwọn ẹni ọba gbọ́ tó gbàgbọ́ olùkìlọ̀ fúnni fáwọn ẹni tó gbọ́ tó takú tí wọn ò gbàgbọ́ máa kìlọ̀ fún wa. وما أرسلناك إلا رحمة للعالمين ìdí ni táwọn fi ń sọ pé ìwọ náà gba Islam kó o lè bá a là èyí yòówù ẹ̀yà rẹ lè jẹ́ èyí yòówù ìran rẹ lè jẹ́ gbogbo bó lè wù káwọ̀ rẹ ó rí bàbá àti ẹ̀jẹ̀ òyìnbó ni tàbí dúdú funfun ni tàbí dúdú èyíkéyìí ọba jẹ́ olúwa rán anabi muhammed sallallahu alayhi wa sallam sí ọ ó lè rírú ọ̀rọ̀ yìí mú wa olúwa rán ẹlòmíì sí gbogbo àgbáńlá yìí tó bá yẹ lánàbí wa muhammed sallallahu alayhi wa sallam olúwa ń fún wa ní ìrònú bí pé gbogbo ẹ̀dá pátá lọ́lọ́wọ́ aran anabi sallallahu alaihi wasallam kọ́ máa jẹ́ ìkẹ́ fún gbogbo ẹni tí wọ́n bá wá gba ìkẹ́ yìí wọlé tó dúpẹ́ lórí ìdẹ̀ra yìí ọgbà wọlé ọgbà islam ó dúpẹ́ lórí ìdẹ̀rapá aran nabi muhammed sallallahu alayhi wa sallam sóhun yóò mà sórí rẹ̀ láyé àtàlùkìyàmù ẹnikẹ́ni tó bá kọ̀ tó fi apára tó sọnù yóò ṣòfò láyé yóò ṣòfò lálùkìyàmù kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá lọ wá nǹkan míì fi ṣẹ̀sìn yàtọ̀ sí Islam olúwa ò ní gbà lọ́dọ̀ rẹ̀ o yóò sì máa bẹ nínú àwọn tó ṣòfò tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmù alam tara ila alladhina baddalu ni'matallahi kufra wa ahallu qawmahum daral bawar jahannama yaslawnaha wa bi'sal qarar ẹ wá rí wọn àwọn ẹni tó ṣe wípé. wọ́n fi ìdẹ̀rùn olúwa ẹlẹ́dàá wa wọ́n fi ráre wọ́n padà wọ́n sọ di àìgbàgbọ́ wọ́n fi àìmọ̀re wọ́n fi pàdé ìdẹ̀ra wọ́n wá dẹni tó tara àìmọ̀re wọn wọ́n gbá àwọn èèyàn wọn wọlé àdánù ilé òfò ilé ìyà ìwọ ni ilé àdánù ilé òfò ilé ìyà jahannama ni yaslawnaha wọ́n wọ̀. wábẹ sálqọrọr ńlọbùrú jù níbi téèyàn gbé abẹ allah kọmẹsì lè ti wá ń jahanna torí olúwa ti rán anabi muhammed sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yìí gbogbo ẹ̀yin àgbáńlá yìí ẹ̀ ń sìn gbọ́ à ń ké à ń lọ́gun rẹ̀ fún yín tátátá pé olúwa rán ìránṣẹ́ yìí sí gbogbo yín asilimu tẹsilamu ẹgbẹ́ islam kẹ́lẹ́ bá a la gbogbo bá máa ṣe ń gbọ́rọ̀ yìí wọ́n ń pè ọ́ sẹ́sìn islam gba islam kó o lè bá a là wọ́n fi tipa làbá rẹ̀ kó o má bàa padà kábàámà ọjọ́ àbámọ̀ ò ní wúlò má fi yẹra yìí má fi hapara má fi sáwádà kó o má bàa wá dé pé ọfà ìmúrí pàdé ìdẹ́ra ọwọ́ apàdà dẹni tí yọ tàtàrà ìmúrí rẹ̀ dẹni tó wọlé òfò ilé àdánù jahannama èyí tó burú ní ibùgbé olúwa tún ní qul huwa lilladhina amanu hudan wa shifaa sọ fún wa wíkẹ́ alukur'an yìí báyìí afinimànání fáwọn ẹni tó gbàgbọ́ ìwòsàn fáwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣàárẹ̀ alukur'an yìí bó ti ṣe rí nìyẹn. والذين لا يؤمنون في آذانهم وقر ẹ̀rí àwọn ẹni tí ó gbàgbọ́ nǹkan tó ṣe wọn àṣírí rẹ̀ lÓlúwa fẹ́ tú fún wa yìí o ó ní èbìbó ń bẹ létí wọn ẹran wù ó dí wọn níhò etí ó dí wọn níhò etí pátá porongodo gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ ti pariwo tó kò lè wọ̀ wọ́n létí torí pé ẹran ti hù dí wọn níwèé tí ibi tọrọ máa gbà wọlé wa huwa alayhim ama bẹ́ẹ̀ náà sì ni ojú wọn tún fọ́ ó fọ́ sí al-Qur'an etí di ojú fọ́ ulaika yunadawna min makanin ba'id àwọn eléyìí látọ̀nà jíjìn rere ni wọ́n ti ń pè wọ́n wọ́n gbọ́ ẹni à ń pè lọ́nà jíjìn rere kò ní gbọ́ torí ẹ̀ ó wà nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ eléyìí alimam muslim rahimahullahu ta'ala tó gbé jáde nínú sahihi rẹ̀ látọ̀dọ̀ abu hurayra radiyallahu anhu ó ní wọ́n sọ fún ìránṣẹ́ allah sallallahu alayhi wa sallam wípé ud'u ala al-mushrikin ẹ ṣépè fáwọn ọ̀sẹ́bọ wọ̀nyí àwọn ẹni tí ó gbàgbọ́ tọ́tún sọ̀rọ̀ àwọn ti kanra níwájú gbogbo ẹni tó bá fẹ́ gbẹ̀sìn islam ẹ fún wa kí tí wọ́n bá wọn káyé wọn rúrú rárá kọ́ rárá rúrú kó fò sí wọn kí wọ́n yé jẹ́ òkúta àdìgbòlù fún ìlọsíwájú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ bá ti ṣépè fún wọn tépè bá ti mú wọn asinmi nìyẹn anabi ni inni lam ub'athu la'ana olúwa mi lẹ́ni tí làánì yẹn wọn rán mi ní ṣépèṣépè wa innama bu'ithtu rahma ìṣèlú olúwa dìde ní ìkẹ́ subhanallah ẹgbàá wáyé alimami muslim lọ́dá gbé jáde bukhari ò gbé jáde eléyìí fi hàn wá wípé tó bá lọ jẹ́ pé sépèsépè elépè iṣẹ́ bala nabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba islam wọn ní gba islam ambasibasi àwọn ọmọ àti àwọn àrọ́mọdọ́mọ wọn tó wá gba islam tí islam fi wá tàn kádé bí tó tàn kádé àwọn náà ní gba islam gbà bàbá bá ti sórí ibú tó pàdánù ọ̀nà àdá tí ó fi bímọ ọ̀nà àdá tó ọmọ náà ó fi bímọ tí wọ́n fi lọ́mọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tọrọ ó fi wá débi tó dé dúró lónìí torí ẹ anábì ní àfojúsùn ńlá wípé bí àwọn eléyìí ọba gbàgbọ́ àwọn kan tàtàrà wọn jáde táwọn gbàgbọ́ torí ẹ bí òní bó bá rí bákànbákàn pẹ̀lú àwọn ẹni tẹ́ ẹjọ́ wà ń bẹ̀ tán takú tán yabetí lápá tó jẹ́ pé ìṣekèfèrí wọ́n ti gbé mu lómi wọn wá ń pa wọn bí ọtí ẹ ṣe sùúrù ó ṣeéṣe kọjá pé àwọn ọmọ tí ó jáde lára tiwọn àwọn ọmọ ọmọ tiwọn àwọn padà ṣẹ̀sìn òdodo pẹ̀lú àṣẹ Allah ẹ bá ti wá bùn àwọn òbí tí wọ́n já àwọn òbí wọn lónìí tẹ̀ bùn wọn lépè wípé kí ayé wọn kó dàrú kí ìparun kó dé wá bá wọn ní wàrà ń ṣèṣà kò ṣòro fọlùwà ṣùgbọ́n kò ní sẹ́nìkan tí ó ṣẹ̀sìn lọ́la ẹ jẹ́ káwọn eléyìí kó wọn máa kórè ibú tiwọn lọ àmọ́ àwọn ọmọ tí wọ́n bí kalẹ̀ kó súnmọ́ káwọn ọmọ gbẹ̀sì kí òdodo àti ìlànà ọ̀nà mà kó wọn tún máa gbèrú sí ilé ìjẹba wọn. lu ẹlẹ́dàá wọn wọ́n wá fi hàn wá pípẹ́ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ni fún gbogbo àgbáńlá yìí ìdùnnú ńlá lélẹ́yìí jẹ́ ìró ìdùnnú ni fáwọn olùgbàgbọ́ òdodo pé àṣì nọ́mbà mu àṣì bíyà àṣì yàn tẹ̀lé alhamdulillah ìfiniláyà balẹ̀ yóò sí fáwọn míì kó o mú bi tí ọ wà pé wọ́n rán ẹni tó ń tẹ̀lé sí ọ ó lè rí mú wa àfi kọjọ kan nínú àwọn àyè tẹ ti tọ́ ọ̀bọ̀ lójú wọ́n tọ́ ọ̀bọ̀ wọ́n tójú bọ̀ wọ́n yí padà lóríṣiríṣi náà lẹ́sẹ̀ ráwọn ìwé mi tí èsì alukoran àtẹ̀jáde rẹ̀ kan ó máa ń yàtọ̀ sí àtẹ̀jáde mi àtẹ̀jáde gbẹ̀yìn a máa yàtọ̀ sí àtẹ̀jáde ìtọ́sáájú wọ́n ti ṣe àtọ́júbọ̀ àtọwọ́bọ̀ yí padà alukurani ò rí bẹ́ẹ̀ ẹ má ní lọ wọ àyà báyìí nínú súra báyìí ibikíbi wọn ọba àti ti alukurani ọba pé bákan náà ní gbogbo ẹ rí tọrọ rẹ olúwa ni òyípadà digbí ló dúró torí pé bólúwa ti ṣe sọ̀kalẹ̀ ní bẹ kò sì ṣàdéédé jẹ́ bẹ́ẹ̀ àfi nítorí polówó ti ṣe àdéhùn pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwa la sọ kalẹ̀ àwa la sọ pẹ̀lú búra ló wa búra àwa la sọ kalẹ̀ ó tún búra pé àwa la sọ nítorí wa ń sọ àyípadà ò lè wọ́ bẹ́ẹ̀ ẹnì kan lè padà bó ti ṣe wà náà ni wọ́n máa wà títí láéláé olùwàrán anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sí mi ọ̀ràn sí wa náà a eléyìí ni fadlullah wa rahmatu àjùlọ olúwa àtàánú rẹ̀ tó ṣe fún wa torí káàkó àṣì nọ́mbà mu gbogbo wàhálà tá a ṣe lórí ipá àṣì nọ́mbà mu wọn mọ rán Muhammad sí wa ẹ rí kófò ńlá nù àwọn ò sí nọ́mbà mu anabi tó lu aránsì gbogbo àgbáńlá yìí bọ́ ọba rí ọpọ́ tẹ̀lé ẹni ìsìnà ni ọ́ tọ́ ọba ti bára rẹ nínú ẹni tí ọ̀tẹ̀ lánàbì Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe Islam má wulẹ̀ wá jìnnà nínú ẹni ìsìnà lọ́wà olú ẹlẹ́dàá wa ni wa in tuti'uhu tahtadu bẹ́ẹ̀ bá ti tẹ̀lé tiẹ̀ tẹ̀ tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ mọ̀nà torí rẹ̀ yìí tọ́kí alọ̀ ń dá mi alọ́ ọ̀mànà ó sì nà nígbà tó máa ń gbọ́ àwọn òdodo báyìí ìpèníjà tó wà ń bẹ̀ ni pé ó yẹ kó lásìkò láti ṣèwádìí kó ṣèwádìí òdodo kí lẹ̀sìn òdodo gan kó má jẹ́ pé ọkàn ló ayé rẹ lásán lórí òfo àtòdo àti ìṣìnà ṣèwádìí tí wọ́n bá ní lágbájá tó ń pè ń bàbá rẹ kìí ṣe bàbá rẹ ọgbọ wò ni ẹni ọ̀tọ̀ ni kìí ṣe bàbá rẹ bàbá tiẹ ọ̀nbẹ lábúlé kó bí báyìí báyìí gbogbo ará abúlé kó tá a sì wíyì ni wọ́n mà ipò ní bàbá rẹ ọdájú kó ọ̀fẹsẹ̀ lùsẹ̀ ọ̀fẹsẹ̀ lẹ́sẹ̀ ó gbéra kó nbí tó wà ó lọ síbi tí wọ́n ní bàbá rẹ gan wà ó sì lọ bá a ó tún ṣèwádìí fínífíní lọ́dọ̀ àwọn ẹni ọba bálábà bẹ̀ ẹ dákun wọ́n ní bàbá yìí ló bí mi wọ́n ní ta ni wọ́ kí ló kọ́ rẹ èmi ń lágbájá bẹ́ẹ̀ ni bàbá rẹ nu kò bí ẹ tó méjì lọ́dọ̀ rẹ ń ló bí ọ. àmọ́ látàrí pé kò ní tó àìní ọjà ń yà ẹni báyìí báyìí lọ́gbọ̀ọ́tọ́ tí wọ́n ń pè ń bàbá rẹ. lẹ́yìn ìwádìí ó rí i pé gbogbo àwọn ìwé tó ní tó o kó kọ sí tó o fó ẹni tó o pè ń bàbá rẹ̀ sí kejì rẹ̀ àyípadà ọba gbogbo ẹ̀ nítorí pé a kì í pẹ́ ká gan sórí àṣìṣe má lẹ́yìn ìgbà tó bá ti hàn sí wa pé ń ta aláǹṣe tá a hun rí má àṣìṣe ni wọ́n á ń pè bẹ́ẹ̀ náà ni wọ́n lẹ́sìn tó ń ṣe kì í ìsìnà lásán ló kọ́ rẹ̀ ọ̀nàwó sí ọ̀nàra sí ọ̀nà rẹ sí torútorú làdán rẹ ń sarọ́ nídìí tó ń pè lẹ́sìn tí èsẹ́ sí ó ń ṣe wàhálà jọjọ ó ń forí lagi lórí tó ń pè lẹ́sìn tọ́jẹ́ ìsìnà a kò sí ní tó yẹ kó ń pa rẹ̀ bí eléyìí. ìwádìí tó yẹ kó o ṣe ń pa rẹ̀ ọkàn pa ọlágbára ó ju tìgbà tí wọ́n sọ pé ẹni tó ń pè ń bàbá ìṣe bàbá rẹ̀ lọ nítorí pé ẹ̀sìn làsìn là ẹ̀sìn làsìn sóríire ẹ̀sìn ó ń là sí wàlẹ̀ jẹ́nà ńgbọ́ bá ti wá hàn sí ni wípé ń ń ṣe lẹ́sìn wípé nǹkan ń ṣe lẹ́sìn kìí ṣẹ̀sìn ń ń ṣe lẹ́sìn wọ́n ní kìí ṣẹ̀sìn. kí wọ́n á nìtumọ̀ ká máa bàsìkò jẹ́ wọ́n ní tá à ń ṣe lẹ́sìn kì í ṣẹ̀sìn kí nìtumọ̀ ká máa bàsìkò jẹ́ ó wádìí ni ó ní wádìí jìnnà tí ó ti yẹ ọ amẹ́ mọ́ ti ń bẹ pẹ̀lú àánú gbogbo ẹni tó wà lórí àánú wọn kì í fẹ́ ṣèwádìí fínífíní lórí bí àánú táwọn ń ṣe yìí ti ṣe jẹ́ ìmànà àá wọ́n pè lánàá ìwádìí tí wọ́n se ni pé ṣé ìmọ̀nà ni àbánu lóòótọ́ tọba wa ṣèwádìí yọ wàá hàn sí ọ òun á nífẹ̀ẹ́ kọ́ hàn sóun á ti gbọ́ ní tí bàbá bàbá òun ṣe kú tí bàbá òun tó ṣe kú ó wá dórí òun ọmọ ṣe ni ọwọ́ àbàjẹ́ lòun á pè ní tí bàbá ṣe kú èyí tí bàbá bàbá ṣe kú kìí sọ ànàmá àṣepọ̀ ń dán máa lè nu òun èyí sọ máa lè eŋti baba baba, tí wọ́n kú lórí tí bàbá gan tó kú lórí ẹ̀ ló ń gan lòun ó kú lórí ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ẹ pè lọ́nà bẹ́ẹ̀ fẹ́ ẹ pè nísìnà kọ̀ọ̀kan ìdínú ló fi jẹ́ pé wọ́n ti máa síwájú ṣe àìgbàgbọ́ lọ́sọ̀ fún kèfèrí nínú àìgbàgbọ́ tó wà ń ìṣe àìgbàgbọ́ lọ́sàn-án ní máa kọ dínà kan ṣèwádìí bólúwa ti ṣe sọ nípa àwọn èèyàn anabi Musa aleyhi salam ní ìgbà tí olúwa tó bá anabi Musa tó bá ṣàdéhùn pé yóò wá lò ogójì ọjọ́ lọ́dọ̀ òun wa idh wa'adna Musa arba'ina laylatan thumma ittakhadhtumul ijla min ba'dihi wa antum zalimun ẹ rán wọn létí nípa àgbàtà bá Musa ní àdéhùn pé yóò lo ogójì ọjọ́ tó ṣe pé lẹ́yìn rẹ̀ lẹ́yìn lọ́ọ́ mú ògèdèǹgbé màálù tẹ́ ń sìn lẹ́yìn Musa tẹ́ ẹ jálábòsì olùwẹ̀lẹ́dàá wa ni wa idha akhadna mithaqakum. ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم والنوى lómi nínífẹ̀ẹ́ ìmáa bọ́ ògèdèǹgbè màálù látàrí ìṣekèfèrí wọn wọ́n ti gbé omi rẹ̀ mì ìdí ni gbogbo kèfèrí tẹ́ rí yun lásìkò ìgbà tí máa ń ṣe kèfèrí lọ́wọ́ wọ́n ti nù ú lómi ìṣe kèfèrí yun ó ti mú débi gẹ́ ó ti débi gògóńgò rẹ̀ wọ́n ṣe lòbòlòbò lòbòlòbò nínú okun rẹ̀ kò ní jọ lè ronú nǹkan mi àfẹnitọ́lùwà bá fẹ́ fẹ́ ìmọ̀nà. من يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء يعني تبا ولو ألدا لا تفي منا يسقى يا أيالي سياس الإسلام àmẹ́ni tó bá wo olúwa láti ṣì lọ́nà yóò ṣì ọkàn rẹ̀ ní nǹkan tó fún àfi bí ẹni tí ń gùnkè lọ sí sámà tó sì pé bí ń ṣe lọ sí sámà ni oxygen á máa dínkù oxygen á máa dínkù mímí ó di èlé mímí ò ní rọrùn fún ma bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹni tó lò ọba fẹ́ fi mọ̀nà sí díẹ̀ sí islam gba islam kó lè bá a là gba islam kó lè bá a sóríire ọ̀rọ̀ ọlọ́run bàjẹ́bàjẹ́ láyé yìí báyìí láti darapọ̀ mọ́ àwọn olóríire kí wọn náà di mùsùlùmí tuntun kọ́ di àtúnbí ẹni tí a wọ́gilé gbogbo àṣìṣe àmàmàṣe rẹ̀ eléyìí tó ti síwájú tọ́wọ́ adẹni tí àwọn mẹ̀lẹ́kọ́ ṣẹ̀ṣẹ̀ máa kọsẹ̀ rẹ̀ sílẹ̀ lọ́tún tọ́wọ́ adẹni tó ṣe wípé látara kó gba Islam wọn náà ti wà nù ẹni tó láfojúsùn àti wọlé ọlá wọlé ọlà wal janna òun náà ni ìránṣẹ́ tó lu aránṣẹ́ gbogbo àgbáńlá yìí. anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sì dájú kọkàn nínú àgbáńlá ayé nìwọ náà èyí sọkàn nínú àgbáńlá ọ̀run tó fi wá sọ ni wọn ń bá wí ọkàn nínú ni ọ ebe èèyàn ni ọ ebe èèyàn ni ọ èèyàn tó islam islam. kó o lè bá a là kó o lè bá a sóríire olùwàní qul innama yuha ilayya annama ilahukum ilahun wahid fahal antum muslimun allahu azza wa jal ó ń pa anabi wa muhammad sallallahu alayhi wa sallam láṣẹ ó sì tún tara ta anabi ó fi ń pa gbogbo àwọn tí ó máa ṣàlàyé ẹ̀sìn islam láṣẹ ẹ máa sọ fún àwọn ọ̀ṣẹbọ ẹ sọ fún àwọn kèfèrí àwọn ẹni tí ò tí ì ṣe islam gbogbo ẹni tí ò tí ì ṣe islam kèfèrí ọ̀ṣẹbọ ẹ fi yé wọn ẹni tí ò yé wọn ẹ là á yé wọn. qul innama yuha ilay ẹ sọ fún wa pé ń ṣe ni olúwa nǹkan ránṣẹ́ sí mi kìí ṣe ní tí mo ń sọ fúnra mi ní tẹ́ ń gbọ́ iṣẹ́ àfihàn ni sí mi ni mò ń jẹ́ n ò jíṣẹ́ tara tèmi èmi gẹ́gẹ́ bíi tani tó a máa dáṣẹ́ jẹ́ annama ilahukum ilahun wahid bí olúwa yín. ọba yín tẹ ẹ gbọ́dọ̀ máa jọsìn fún ọba tẹ ẹ gbọ́dọ̀ máa sìn ọba ẹyọ kan soso ni kò lórogún kò lọ́bàkan kò lẹ́gbẹ̀rá kò sí lẹ́nìkan tó ṣe ìgbọ́tọ́ kẹ́ ẹ fi ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ọba ọ̀kan ṣoṣo iná ẹni tó jọràn àyàn pé kẹ́ ẹ máa jọ́sìn fún kìí ṣe mẹ́ta bẹ́ẹ̀ ni kìí ṣe méjì kìí sì ṣe mẹ́ta lọ́kàn gan pẹ̀lú àbáwọn òṣàkúgbèkúgbè ìbẹ̀rẹ̀ àdánù tẹ́ kójọ àwọn eléyàn kìí ṣe olúwa yín eléyìí tí ẹ gbọ́dọ̀ máa jọ́sìn fún olúwa ẹlẹ́dàá yín tẹ́ gbọ́dọ̀ máa jọ́sìn fún ọba ọ̀kan ṣoṣo ni kìí sókè. So bíi tẹ́ ń sọ pé ń bọ òkè ìbàdàn bẹ́ẹ̀ ni kì í sódò bí ẹ̀yin ẹni ọ sọ pé ẹ̀ ń bọ ọ̀ṣun òṣogbo bẹ́ẹ̀ ni kì í ṣe iná bí àwọn oníṣàngó kì í sì sàrà bíi tàwọn oníṣàngó gan pẹ̀lú olúwa ẹlẹ́dàá yín ọba ọ̀kan ṣoṣo ni qul huwa Allahu ahad sọ fún wa pé ọba tọjọ ọ̀ràn èèyàn pé ká ẹ máa jọ́sìn fún ọ̀kan ṣoṣo ni kò pé méjì torí tó bá pé méjì nǹkan dàrú nǹkan dàrú kò lè jọ́bọ̀ òdodo kọ wá pé méjì ẹlẹ́dàá wa ọ̀kan ṣoṣo ni tẹ́lẹ̀dàá bá pé méjì ó ò ní sí èmi ò ní bẹ ayé ò ní sí bọ́ bá pé méjì ọ̀rọ̀ ọjọ́ tó kù ọ́ dàrú. tọrọ kan fẹ́ pọ̀ ní kọyakọya ọ̀kan fẹ́ kọjọ rẹ̀ kọkalẹ ọ̀rọ̀ wọn takora wọn bọba pé méjì òjò ní rọ̀ rárá ọ̀kan fẹ́ rọ̀jò ọkọ ọfẹ kójú ọ̀rọ̀ ọfẹ kíyàn ó mú kọdọ dá táwọn méjèèjì ò sì lè ṣe dìde jókòó kò lè ṣe lẹ́ẹ̀kan náà tẹnìkan ò sì gbọ́dọ̀ ṣẹ kí tẹnìkejì ó má ṣẹ torí tẹni tí ó bá ṣẹ òun ló di ọba òdodo nu èkejì dọbẹ èké ọ̀kan ṣoṣo lolúwa ọba tá a gbọ́dọ̀ jọ́sìn fún kò pé méjì báwo ló ti wá rò báwo ló ti ṣe pàdé tó fi wá ní olúwa pọ̀ báwo ló ti ṣe jẹ́ tó fi ń sin olúwa méjì mẹ́ta kí ló ṣe ọ́ o ń dúpẹ́ fún olúwa kan o tún dúpẹ́ fún mi o tún dúpẹ́ fún kẹta o tún fẹ́ kẹrin kún pẹ̀lú aa àbòsí lélẹ́yìí ọ̀kan ṣoṣo òun ni Allah Allah yìí lọ bọ òdodo bá ọba mọ̀ lọ ń gbọ́yùn òun lọ gbọ́dọ̀ sí jọ́sìn fún nǹkan mí ìyàtọ̀ iṣẹ́ tá a fi ránṣẹ́ sànàbì Muhammad sallallahu lélẹ́yìí bí ita tá a fi ránṣẹ́ sí Muhammad kò yàtọ̀ sí èyí tá a fi ránṣẹ́ sí Isa ọmọ Maryam alayhi salam kò yàtọ̀ sí èyí tá a fi ránṣẹ́ sí anabi Musa ọmọ Imran alayhi salam bẹ́ẹ̀ ni kò yàtọ̀ sí èyí tá a fi ránṣẹ́ sí gugu anabi ránṣẹ́ pátá porongodo anabi nuuxa anabi ibrahim anabi yaxya anabi zakariya anabi suleymana. anabi dawuda anabi hudu anabi shuaibu aleyhimu salatu wa salam gbogbo wọn iṣẹ́ yọkan náà la fi rán wọn wala qad ba'athna fi kulli ummati rasula an a'budu allaha wajtanibu at-taghut dájúdájú a ti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú àlùmọ kọ̀ọ̀kan iṣẹ́ wọn jẹ òun náà ni pé ẹ máa jọ́sìn fún Allahu lónìkan ẹ jìnnà sáwọn òòṣà bọ́ọ̀lù tí a jẹ́ tó wọn ń sẹ́bọ̀ sàǹsàn tó ọlọ́run sẹ́sì ó ń pè nǹkan mi yàtọ̀ sí Allah ọlọ́run sẹ́sì tó àmọ́ pé nǹkan tó ń ṣe ànú lásán ni ó sí lórí ẹ̀sìn orí ìsìn lọ́wọ́ fahal antum muslimun sẹ́yìn náà sẹ́ gbáfà fún olúwa ẹ̀ di mùsùlùmí abẹ́ẹ̀ ní di mùsùlùmí àbí orí àgbàgbọ́ yín náà lẹ́ fẹ́ takú sí fahal antum muslimun nítorí pé ẹ̀sìn ẹyọkan tó ló wàá fi ránṣẹ́ ipò òun fọwọ́ sí kó máa jẹ́sìn fún gbogbo àwọn ẹ̀dá òun òun náà ni al-islam gbogbo ẹni tó bá ti wá gba islam òun ni wọ́n ń pè ní muslim lọ́lọ́wọ́ àfi sọ pé sẹ́yìn náà ṣe mùsùlùmí àbẹ́ẹ̀ ṣe mùsùlùmí wọn náà ṣe mùsùlùmí kó lè bá àlà ṣe mùsùlùmí kó lè bá àsoríire ẹ̀ ń bá gbà láti ṣe islam àwọn ní ṣoríire ẹni bá kọ̀ láti ṣe islam orí ibú ló máa ń jẹ́ tiwọn àyè wá wà fún ọ láti pààrọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ bá ti wọkọ̀ àdánù èèyàn ti wọkọ̀ òfò àti pààrọ̀ ọkọ̀ yẹn kò ṣòro àti pààrọ̀ ọkọ̀ yẹn kò ṣòro nígbà tó ṣe páyé lọ wà bọ́ bá jókòó tẹ̀tẹ̀rẹ̀ tó tanra rẹ jẹ́ tó bá fi dípò kú tiẹ̀ bọ̀ọ̀nù orí ibú láéláé nìyẹn. fahal antum muslimun ẹ̀yà agba islam agba islam nítorí pé ìmá pèèyàn lọ sí díẹ̀ sìn òdodo ló bi ló bi tí ó bá sì tàánú bí ẹ bá ti yàn láàyò pé náà ló ń fẹ́ wọ̀ kọ́ wọ náà mọ̀nà àmọ́ àánú ló bi pé gbọ́ kò sì wá ń kó ẹni tá a lè bá sọ̀rọ̀ yẹ kọ́ ya betí lápá láyé ń kọkọ̀ láti gbọ́ láti gbà sọ́n kó bá dijọ́ gbéǹde wọ́n mọ̀ sọ pé bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ rí wa láyé ẹ sì mọ̀ kórìí àánú láwà kí ló dé tẹ̀ sọ fún wa àti sọ fún ọ a sọ fún ọ aweto ake tatatato ṣùgbọ́n ẹ kọ̀ láti gbọ́ gbà ẹ kọ̀ láti gbọ́ gbà ẹ̀yin lẹ kọ̀ láti gbọ́ ẹ̀yin lẹ kọ̀ láti gbà ìdí nu tó fi jẹ́ pé orí àánú orí ìsìnà kúlé lórí bẹ́ẹ̀ bá wà lórí ìmànà tí wọ́n wà lórí ọ̀nà mà tó bá kú lórí ẹ̀ wọ́n parí rẹ̀ sálẹ̀ jẹ̀nà ẹni tó kú lórí sìnà tó kú lórí ìsísọnù àwọn parí tiwọn sínú náà jahannam kò sí ètò ọ̀tọ̀ tí ò parí síbi kan àmọ́ ló lè bá a parí síbi tó da iná làásẹ̀ sọ fún wa pé aslim taslam olùwàwa ni fahal antum muslimun ṣé ẹ̀yin náà yà gba islam abẹ́ẹ̀ gba islam bí kí ló le gan fún kèfèrí gan láti gba islam wọ́n lójú ní ti àwọn wọ́n ti gbọ́ àwọn mọ̀ pé islam lódodo àwọn ń gbọ́rọ̀ islam jojúmọ́ wọ́n ń wo àwọn lára ń bá wọn lásàkún ara ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé àwọn ń wo kí làwọn èèyàn sọ kí làwọn èèyàn wí ẹ̀rù ti ń bà wọn nù bí baba kan nìyẹn wọn mú wa ọdún méjì mẹta sẹ́yìn bàbá yẹn ó lóun wá kí mi ó sì gbé mílíkì pé òun dúpẹ́ tó ń gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe àwọn ń rí mànà ń bẹ̀ ṣé mùsùlùmí lẹ́yìn ọlọ́run ṣe mùsùlùmí ẹ̀ rí mànà ń bẹ̀ <laughs> bá fẹ́ rí mànà ń bẹ̀ gba Islam ó dàbí ọmọ kan nù lọ gbọ́ ìdí tí o sì fi dá ní tí o ní báyìí báyìí báyìí báyìí wọn á lò bá wọn mójútó lè tẹ́tẹ̀ kan ọgbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ní òru sátidé májúmá sátidé ọgbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ọwọ́ ìgbà tílẹ̀ wá ọba mú kọ́kọ́rọ́ lọ́ba lọ fún ńlẹ̀ tẹ́tẹ́ pò ń mọ́ wọ́n ní ọ̀dá bàbá kan wá

pé kí àwọn àwọn ti gba islam wọ́n ti kọ́kọ́ sórí eré ńlá so àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí kó bá ní kó pati àmọ́ ẹsẹ mùsùlùmí àbà àrùn ńlá ti dán ọmọ lẹ kéékèèké ló gorí rẹ o kéékèèké nǹkan la yànjú ní ńlá lákọ̀ọ́kọ́ yànjú fún ọ bàbá yìí wàá kó mílíkì wàá mú ní ti ṣe ó ní àyín làwọn mú wá fún mo ní kí wọ́n ṣe bá níta máa fi ṣe náà lẹ́ẹ̀ fi ṣe kí á ní nǹkan tó mú yín wá kó mílíkì wá pé àwọn gbádùn tẹ̀ ń bá wọ sọ ni mo ní ṣé wàá ti ṣe tẹ́tẹ́ gba Islam báyìí ó ní àbí tẹ́lẹ̀ ń kọ́ <laughs> ó ní torí gaskiya ìgbà tí ẹni tí ń sìn ń bọ̀ táwọn fẹ́ gbéra òun sọ pé ṣé táwọn bá sì dọ̀hùn ṣé nípa àwọn sí Islam báyìí bàbá tí wọ́n á ní à eléyìí dáadáa ni ẹ fẹ́ bùn yẹn mílíkì torí pé ẹgbọ́rọ̀ islam ti ń sọ ó dùn mẹ́yìn àkẹ́ alóde ah, tẹ̀ nígbà islam bàbá mi bá ní ohun tí wọ́n rò pé ah eléyìí ọ̀ àga o nítorí òun náà ti mọ̀ pé dòdò ní islam ọjọ́ ti pẹ́ ó nítorí pò ń lọ sí kudus èyí tí wọ́n máa lọ jerusalem pò ń lọ kudus wọ́n á fura pé àwọn ibìkan wọ́n máa wọ́n wọ̀ àlùwàlá wọn ní káwọn máa ṣe <laughs> wọ́n tún ní káwọn máa rùkú káwọn tún nàró káwọn tún forí kalẹ̀ sọ láti lélẹ́yìí ó ní ẹrú wa ń bá wọn ẹrù kan tí ń bá wọn ní kékeré làwọn èèyàn àwọn sọ ẹ àgbà kìnnìkan ìbá kìnnìkan jẹ ẹ torí ẹrù tí ń bọ̀ wọn ojú bá lọ́mọ ni àwọn tó ń bẹ̀rù irọ́ lásán òfútu fẹ́ tẹ̀ àwọn ò ní àlìjáná rẹ lọ́wọ́ wọn ò ní nà rẹ lọ́wọ́ abẹ́rẹ́ nǹkan mẹ́rin akóbá ni tí èèyàn ni làwọn eléyìí ìwọ sẹ́kọ̀nà ma wọn lọ́wọ́ bí o kọ àdúgbò kan lu kan bẹ̀ o sẹ́kọ̀nà ma wọn la kó o gba Islam nítorí pé hey ara wọ ọ̀ràn náà mo ní abára yín ran náà ni bàbá ó ní ń bọ̀ ń bẹ̀ ọtí tí ọba wa ràn àjẹ́ pé ẹ tètè gba Islam so ìwọ náà gba Islam kó o lè bá a là sí ẹ̀sìn mùsùlùmí kó o lè bá ara lè jẹ́ náà wọ̀ sẹ́sìn mùsùlùmí kó lè bá ara lè jẹ́ náà wọ̀ Islam ó lànà Olúwa sì fẹ́ràn rẹ̀

so eléyìí túmọ̀ sí pé gba islam kó lè bá a la gba islam kó lè bá a la olúwa ló ń bi ọ́ léèrè yìí o fahala antum muslimun ẹ yọ àgbà islam ẹ yọ àgbà islam sẹ́mi kó olúwa fẹ́ràn wa ni wàlá ò lè má ṣe gbogbo àlàyé fún wa téèyàn kàn sórí ibú tààrà àmọ́ nù fẹ́ tó ní sí wa ló fi sọ pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula àwọn ọ̀jẹ́ni tí fìyà jẹ́yàn ṣáájú kó tó di pa aránránṣẹ́ rusulan mubashirina wa mundhirin li'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu 'azizan hakima olùfúnni ró dùnú làwọn aránṣẹ́ olùkìlọ̀ fúnni ni wọ́n jẹ́ kẹ́ ẹ má bàa ní àwíjàre kan wí níwájú Allahu máa ń kìyàmá lẹ́yìn tó ti rán àwọn aránṣẹ́ sí a anabi jíṣẹ́ ọjẹ́ lájẹ́ pé kò fi nǹkan kan pamọ́ bí tí wulẹ̀ ó kéré ma àwọn olùmọ̀ tí wọ́n jogún ìmọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn ò yé wí wọn ò yé sọ wọn mà sọ títí díjọ́ gbẹ̀ndàl kìyàmà torí kọ́ ọmọ bá ní àwáwí kan àhesọ kan àwíjàre kan má bọ́ba di lọ́la gbẹ̀ndàl kìyàmà torí ẹ̀ Olúwa ní tí wọ́n bá wá takú tí wọ́n takìtì pakọ́ wọ́n kọ̀yìn sí ń tẹ̀ ń wí fún wa wọ́n láwọn gbọ́ àwọn ọ̀gbà àwọn kan ti ẹ̀rọ àwúbọ̀tí wọ́n láwọn ọ̀gbọ́ rárá. فقل آذنتكم على سواء sọ pé mo ti kéde fún yín irú ń tẹ́ kéde sí mi ẹni ọ̀tá mi lẹ jẹ́ èmi náà fi ń yẹ yín pọ̀ tá yín lèmi náà jẹ́ olúwa ní ká nàbí ó máa fi yé wọn bẹ́ẹ̀ sẹ́mi kọ́ àti pèyín àpèyín ní pẹ̀lẹ́kùtù àṣàlàyé òdodo fún yín àfintí sojú ọ̀nà hàn yín àwa oríire fún yín kálíbà àjọ soríire àwa àtẹ̀yìn ní ọgbà àdẹ̀ra ilé ọlá ilé ọlà lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà ẹ wá takú ẹ̀tàkìtì pàkọ́ ẹ̀kọ́yìn sí òdodo. kí ni tá fẹ́ gbà lọ́dọ̀ yín kí ni dèrò yín ní tí ó fún wa a ní nǹkan gbà lọ́dọ̀ yín òòrè là ń wá fún yín ẹ sọ fún wa kó fi ń wò wá làwọn fi ń wò yín. فقل آذنتكم على سواء wa awa náà kò sí ntọ́kàn wa wa gẹ́gẹ́ bó luwa tún ṣe sọ nínú àyà mi wa in kadhabuka tó máa jẹ́ onírọ́ tó onírọ́ ló ń pa faqulli amali sọ fún wa pé mi mo ní sẹ́ mi walakum amalukum tìyín náà ní sẹ́yìn antum bari'una mimma a'mal kò sí tọ́kàn yín pẹ̀lú sẹ́tìmọ̀sì wa ana bari'un mimma ta'malun bẹ́ẹ̀ lèmi náà kò sí ntọ́kàn mi pẹ̀lú ntẹ́ ń ṣe apọ́nlé lásán ni yaka kò sí yaka àti olókọ tiẹ̀ torí kó lè bá da fúnikálukú wa ká lè bá jọ ṣoríire kájọ kọ́ ma lù bọ́ kájọ wà lè Janna nínú ànituma pípé tá ń pé ọba àní nǹkan kan fẹ́ gbà lọ́wọ́ rẹ kí ni Dáúdù rẹ fẹ́ dà kí ni dèrò rẹ ní tó fẹ́ fi sẹ́nìkan lójú kòkòrò pé ńlá ń fi ń pè ọ́ pé tó bá ti gba Islam ìwọ ló kù láàtún máa jẹ lápò rẹ ọgbàgbé ni kó tó di pé yẹn gán dáyé lọ́lọ́wọ́ ti ṣe ń takùkọ́ ń jẹ. dábàá wá pé nǹkan ọwọ́ rẹ ni wọ́n ń wò tí wọ́n fi ń ṣe tó fi dógungun mọ́ ike kọ́ gba Islam kí lọ́ọ́ wá ní. torí ẹ Olúwa ẹlẹ́dàá wa ó fi hàn pé mo àbá ti gbà ẹ má lọ tẹ bàtí lé wọn o ẹ má tẹ bàtẹnu lẹkùn wọn o rárá o ha olùwàní wa imma takhafanna min qawmin khiyanatan fanbidh ilayhim ala sawa tó máa ń kó àwọn kan lè jàǹbá rẹ irú bí wọ́n sí wọn ni kí wọ́n náà ṣe sí wọn. alukurani ga alukurani ga ọ̀rọ̀ pé òun lékun sí wọn wọ́n léjò sí ọ̀sẹ̀ lẹ̀ má lékun sẹ́ni kankan tí wọ́n bá lékun sí ikú ni ó lé sí wọn tó bá léjò sí ọ ìjò ní kí wọn náà lé sí wọn irun tí wọn bá ṣe sí ọ ní kí wọn ṣe sí wọn so torí pé ní tó lékun sí wọn náà ṣe yẹn rí wọn bá ní wọn lékun sí wọn wọn léjò sí ọ èkó àwọn abalẹ jẹ wọn bá lékun sí ọ ikú ni ó lé sí wọn wọn bá léjò sí ọ ìjò ní kí wọn náà lé sí wọn àmọ́ kó wọn tẹ kójókòó tẹtẹrẹ wọn léjò sí ọ sàn wọn wá kú dànù <laughs> torí ẹ irú wa tó bá kọ sí wọn ní kí wọn kọ sí wọn a ńgbà bá ti pè yẹn títí tá a sá lọ sá lọ a pè títí a sàlàyé sàlàyé ó sì lóun ò ní gbọ́ òun ò ní gbà kí a ní wàhálà òun náà mọ̀ kí nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí nǹkan mi bẹ́ẹ̀ ẹ bó ń ṣe ń ro làánà ro kálukọ fọ́ọ̀mù rẹ̀ ilé ìjọba wọn olùwà tún sọ yìí pé kálukọ mójútó sẹ́rẹ̀ fa in tawallaw faqul aadhantukum ìyẹn ni pé tó máa ti kọyìn sí nǹkan tó ń pè wọ́n sí sọ pé níta ń ro lèmi náà ń ro ẹ̀hẹ́n bẹ́ẹ̀ sì ń ṣe sí mi lèmi náà ṣe sí yín kò sí ń tọ́ka yín pẹ̀lú mi kò sí ń tọ́kì mi náà pẹ̀lú yín. wa in adri aqaribun am ba'idun ma tu'adun èmi ò sì mà bóyá ìlérí ìyàtọ̀ lu fún yín látàrí àgbàgbọ́ yín kọ́yákọ́yá ní ń bọ̀ ni àbí ọ̀pẹ́ yóò ṣe tíkọ́tíkọ́ ìmà. bọ̀tẹ́ bá kú lórí nǹkan tẹ̀ ń ṣe tẹ̀ kọ̀ láti islam yẹn ìyá ni ọ jẹ yín ni ọ jẹ yín anabi sọ náà fi yé wọn. nítorí pé lẹ́yìn ìpènisídìí ìkẹ́ gbẹ̀yìn bá ti kọ́ ìpèniwájú ìyà àti wọná ló àmọ́ bẹ́ẹ̀ bá wà ń bí mi kẹ́ ìgbà wo wá láwọ̀ náà náà o ti sọ pé tàbá ó lè yá ó lè pẹ́ but pípẹ́ rẹ̀ yíyá rẹ̀ kọ́ ni bàbàrà alẹ́ wọ̀ náà olórí ilé ọ̀fẹ́ yẹ pé n ò ní wọ̀ náà kí lẹ́ni ṣe náà kí n má bàa wọ̀ gba Islam náà ni ilé ìjọba àwọn. إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون olúwa ẹlẹ́dàá ọmọ ọ̀rọ̀ tẹ́ sọ ètẹlómìn gbọ́ lẹ́nu yín ó sì mí tẹ́ gbé pamọ́ tẹ́ ṣe ní màánú gbogbo ẹ̀ pátá kò sí ìtọ́pamọ́ sí Allah wa asirru qawlakum aw ijharu bihi innahu alimun bidhati sudur tó bá wùyẹn sọ̀rọ̀ jẹ́jẹ́ tó bá wùyẹn gbé síta gbangba olúwa òun ló ní mà nípa gbogbo tí ń bẹ gbá ìyá kálukú èyí tí ń rú wúyẹ́ tó o wí jáde tó o mọ̀ nínú rẹ̀ olúwa mọ̀ kò sí tó pamọ́ sí i ya'lamu sirra wa akhfa olúwa mọ̀ tó pamọ́ ó tún wá mọ̀ tó pamọ́ ju tó pamọ́ lọ allahu akbar tó allahu tiwa ẹlẹ́dàá gbogbo wa kì í ṣẹni tá ń gbé nǹkan pamọ́ sí kì í ṣẹni tá gbé nǹkan pamọ́ sí orí di eléyìí báyìí ṣe lọ́rọ̀ rẹ ọkàn dàbí ìgbà tó ṣe pọ̀ ọ̀fà dápọ̀ amásábíyá wọ́n á lérò pé wọn ò rí kọ̀mọ̀ pé hàn lẹ́yìn sẹ́yìn agánnu kátó akóso ẹlẹ́dàá kò sí nǹkan kan tó pamọ́ sí torí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹbọ ní gbangba olúwarí bẹ́ẹ̀ bá ṣẹbọ ní kọ̀kọ̀ olúwarí bẹ́ẹ̀ bá pe gbólóhùn ẹbọ lápèdákè olúwagbọ́yìn bẹ́ẹ̀ bá pè ní jẹ́jẹ́ olúwagbọ́yìn kò sí nǹkan kan tó pamọ́ sí yóò sì ṣèṣì rò fún yín lórí gbogbo ètò ẹ̀ bá ṣe torí ẹ̀ wa in adri la'allahu fitnatun lakum wa mata'un ila hin èmi ò sì tún mọ̀ bẹ́ẹ̀ gbogbo eléyìí àdánwò lolúwa fi ṣe fún yín gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń lọ tẹ́ ń bọ̀ yìí báyìí àdánwò ńlọlúwa fi ṣe fún yín gbèsè ayé yín yìí báyìí àdánwò lásán lolúwa fi se fún yín àìtètè múyàwó abáyín àìtètè jẹ́ kẹ́ parun àìtètè jẹ́ kẹ́ kú kẹ́ kúkú máa lọ jahannama olúwa tún fi sàmì wò fún yín ni pé ẹ sọ pé oríṣìí náà láwà bó ti yẹ ká kú ká wọ náà no ẹ má kánjú olúwa tún fi sàmì wò fún yín ni ó dàbí ìgbà tó bá ń ṣe títì ni nílùú kan wọ́n ń ṣe títì wọ́n á gbé ẹ̀rọ katakata wa wọ́n á bẹ̀rẹ̀ sí ní wú gbogbo ilẹ̀ wọ́n tún fẹ́ tún lẹ́vù ìjà tí wọ́n fi àfimútúlẹ̀ ẹ̀rọ tí wọ́n fi ń túlẹ̀ wọ́n bá wú òkú kan jáde òkú yìí wọ́n bẹ pẹ̀lú aṣọ funfun tí wọ́n fi wúwe la níjọ́ wọ́n ti sin láti bí ogójì ọdún nǹkan kan jẹ́ kòkòrò ọjẹ́ jẹjẹrẹ ọjẹ́ ọgbà gẹ́gẹ́ bí ìjọ tí wọ́n sin ńgbà wọ́n wàá sí ojú òkú yìí wò lọ́ba dojú babaláwo àdìfasòfò pé bóòlù ti jẹ́ ah, eh, eh, eh, ẹni fọ̀ ọ̀dà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ àdìfálàmì látòkòtì ọdún kò sí ní tòsí ẹ ẹ fálà wọn dà táwọn fi kú ní tàwọn jàre aha fitina tó lọkọm yóò jẹ fitina fún yín olúwa fẹ́ fi dẹ ẹ̀yin náà ẹ sàṣẹ sórí ibú torí kẹ́yìn ló lè bá àwọn náà tààrà torí pé àwọn ẹni tó lu àṣẹlẹ̀ wọ̀ fún ilẹ̀ láti jẹ ara wọn làwọn anabi Allah àtàwọn ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ẹni rẹ àmọ́tẹ́ bó wá rí ọ̀daràn tẹ́rí káfìrí ọ̀sẹ́bọ tí olúwa mú kí ilẹ̀ ọmọ jara rẹ̀ à ń pè ní kíni al-istidraj olúwa dẹ́wọ̀n ni wọ́n fẹ́ tàtàrà wọn máwọn mìíràn sórí ibú ṣé katakata ò lè kọjá láì jẹ́ pé ó wú jáde ni olúwa ni wú jáde káwọn kó tún lè sórí ibú mẹ́wọ́n báyà wọ́n five thousand káwọn àtàwọn ó tún wọ́n náà nítorí tẹ̀. <laughs> lọ́sọ̀ ká ntí ntí nsí ọ̀dẹ́ ilé òsìjà ara rẹ̀ ẹ̀dá kan ẹ̀ máa ń gbé kíní kan pẹlẹjà rẹ̀ ilé ìjà bó ti ṣe jẹ́ mẹ́ o torí ẹ̀ ó sì lè jẹ́ polú ẹlẹ́dàá wọn ó tún ṣe bẹ́ẹ̀ fún yín kí ẹ tún fi lè jẹ gbádùn ayé díẹ̀ sí i torí lẹ́yìn ayé fún káfíìn lẹ́yìn ìjẹ̀gbádùn táyé fọ̀sẹ̀bọ ìyàlọ́kàn ìyàlọ́kàn kìí ṣe bí Yorùbá ṣe máa ń sọ pé lẹ́yìn kú sáré lẹ́yìn ìgbádùn ìyàlọ́kàn nítorí pé àlùjánnà tiwọn nìyẹn tànàbí sallallahu alayhi wa sallam sọ pé ad-dunya sijnul mu'min wa jannatul kafir ilé ayé tá a rí yìí ọgbà ẹ̀wọ̀n ni fún mùmínì o àlùjánnà ni fáwọn kèfèrí wọ́n ní kí ló dé tó fi jẹ́ àlùjánnà fún wa wọ́n máa já wọ́n máa gbádùn wọ́n máa gbẹdẹmú kẹ́ńbẹ̀ ni kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ní í ṣe wọ́n fẹ́ mutí yóò mutí wọ́n sezina ṣe sezina ẹran torí pé kí gbogbo nǹkan tiẹ̀ jíjẹ náà ni aha àmẹ́yìn kọ́ ẹ wọ́n ti ọdẹ ẹran tẹ̀ ń gbé bọ̀ yìí ẹran èwo nu wọ́n ní à ẹran yìí o ẹran wọ́n pè ní ìjímẹ̀rẹ̀ <laughs> ìkókò báwo wọ́n ní ọ̀dà ẹran gala ni ìgalà yìí náà tó ń ti pé ìgalà ni ẹni ọ̀sọ̀dọ̀ rẹ̀ ta ni ṣé mùsùlùmí ni ẹni láàní ni láàní láàní ọmọ ogun ogun <laughs> ṣe kí ni wọ́n ogun dípẹ́ ogun dípẹ́ a lè jẹ ẹran tó gùn pa a lè jẹ ẹran tó gùn pa sọ wọn kó gbogbo ẹ wọn takù rẹ wọn takù rẹ ó fi di pé ọ ní padà jẹ ẹran náà ni ha so eléyìí túmọ̀ sí pé bó ti ṣe jẹ́ ọgbà ẹ̀wọ̀n fún mọ́mìnì ara rẹ̀ ni ngbàtí alhafiz ibn hajar rahimahullah ń bọ̀ níjọ́ kan adájọ́ sì ní láyé rẹ̀ ń bọ̀ níjọ́ kan pẹ̀lú pé àwọn abẹ́sìn káwọ́ wọ́n bẹ lọ́tún wọ́n bẹ lọ́sì wọ́n bọ̀ nínú ọlá ńlá lórí ẹ̀sìn so ọ̀kan nínú àwọn kèfèrí oúnjẹ ọ̀kan náà ahlul kitabi òun fọpo ipò wa kun gbogbo ara rẹ̀ aṣọ ti dọ̀tí ọba wa da alhafiz lọ́nà pé ẹ dákun ẹ dúró mo ní ìbéèrè tí mo fẹ́ ṣe ebe ẹ sọ pé àdóníyà sejunul mu'min wa jannatul kafir pé ilé ayé yìí báyìí ọgbà ẹ̀wọ̀n ni fáwọn mọ́mìnì àlìjáná ni fáwọn kèfèrí inú èmi àti wọ́ta lọ́wọ́ àlẹ́wọ̀n báyìí wo bí wọ́n ṣe wà lórí ẹ̀sìn àwọn abẹ́sìn káwọ́ ni ni wọ́n yípo rẹ nínú ọlá ńlá wo bó ń ṣe wà wo ò ṣe ọ̀jẹ́ òun ó tún ṣe tayọ tó wọ́n gbà ọ̀hún ni à bó ti ṣe wò ó nù tó bá wo pélé ayé ń bì tó bá wo ọ jẹ tó wo ọ mu tó bá wo ọ ṣe bí tó wo ọ rìn sí kò sẹ́ni tí ó ṣe káì fún ọ ọ̀ ń gbádùn bàbá ti kú táì kú iná ni so èwo ni ìgbádùn èwo ni iná èwo lẹ́wọ̀n ó ní lóòótọ́ bẹ́ẹ̀ ni o lọ́nà bá ní ẹ sọ fún mi kí ni wọ́n á wí tí wọ́n fi di mùsùlùmí torí kó wọn mọ́kúkú lọ jẹ pé gbogbo ètò ń pè ní gbádùn gan tó ń jẹ láyé yìí ọ padà gẹ́ẹ̀tì ẹ̀ pé ìyá ni ìyá ni ìyá ló ń jẹ ló ń pẹ́tìlà bí o kó àdúgbò kan sálẹ̀ mbẹ̀ o so eléyìí túmọ̀ sí pé ẹ rí i pé anabi sallallahu alaihi wasallam ń sọ náà àdìsí kí wọ́n ti bá jọ gbìndàlù kìyàmá tí wọ́n bá mú ẹni tí ń gbádùn jù láyé yìí tí wọ́n bá mú wa tán bá rí wọnú náà jahannam lóde wọn ṣẹ́jú àyà tán yọ kó ń tani sọ gbádùn rí láyé ó ní rárá òun ọmọ ti ń jẹ bẹ́ẹ̀ onísìn gbádùn jù láyé tán bá mú ẹni tí ń jìyà jù láyé tán bá mú wa tán rí wọnú àlìjáná tán yọ láàrin ìṣẹ́jú àyà tán sọ jìyà rí láyé yóò lọ́wọ́ gbókọ rẹ̀ rí ayé yìí rọ lásán ni ilé ẹ̀tànjẹ lásán ni sáyé náà ní tán ọjà tán ní kò gba islam tó gba islam wọn tanra rẹ dànù hmm? torí ẹ kí ló jẹ pé fìtínà lolúwa ṣe fún yín ó sì fẹ́ kẹ́ ẹ tún gbádùn díẹ̀ sí i. qala rabbihkum bil haqq ó ní ìrẹ olúwa wa ṣe ìdájọ́ pẹ̀lú òdodo ṣe ìdájọ́ pẹ̀lú òdodo yàní pé yà wá ṣe ìdájọ́ láàrin wa àti àwọn pẹ̀lú òdodo yàwá yà wọ́n pẹ̀lú òdodo yàwá yà wọ́n kèfèrí pẹ̀lú òdodo ṣèdájọ́ òdodo láàrin àwa àtàwọn. وربنا الرحمن المستعان على ما تصفون olùwàtiwà ọ̀nà ni arrahmanu ọba àjọkẹ́ ayé almustacaanu ẹni tá a wá àtìlẹ́yìn rẹ̀ ẹni tá a wá ìrànlọ́wọ́ rẹ̀ alẹ́ máa yẹ ṣe fún un lórí tí wọ́n ń sọ tí wọ́n ń fẹnu wa rọ́ọ̀fù lórí bí wọ́n ti ṣe ń fẹnu jágéètì lórí bí wọ́n ti ṣe ń pe ọ̀rọ̀ olúwa nírọ́ lórí bí wọ́n ti ṣe ń pa ànábì rẹ̀ nírọ́ ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá láti wá ìrànlọ́wọ́ kó ràn wá ṣe lórí àwọn ẹni tí ń pọ̀rọ̀ olúwa nírọ́ lórí àwọn ẹni tí ń pe ìmọ̀nà ní ìsìnà. وربنا الرحمن المستعان على ما تصفون mùsùlùmí ولا lẹ́ni تي وين tí wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kí a tọ́ sí Allah torí pé òun ló ní ìrànlọ́wọ́ òun ní í ṣe fẹ́ni tó bá fẹ́ láti ń sọ lójoojúmọ́ lẹ́ẹ̀mẹ́tàdínlógún ó wa iyyaka nasta'in wọ́n nìkan làwọn máa sìn ọ̀dọ̀ rẹ̀ nìkan làwọn ó ti máa wá tìlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam sì pàkíyèsí wa lọ sí di òdodo yìí a gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan yàtọ̀ sí Allah ó sọ nínú hadith abdullahi bin abbasin radiyallahu anhuma ó ní idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in billah gbogbo àti ọba fẹ́ béèrè nǹkankan tó o fẹ́ tọrọ nǹkankan máa tọrọ rẹ̀ lọ́dọ̀ Allah tó bá fẹ́ tọrọ ọ̀ràn lọ́wọ́ máa tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ Allah eléyìí jẹ́ báwọn torí ẹ̀ abẹ́ Allah kọ́nà wa lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba kọ́nà wa láyé kọ́nà wa lọ́wọ́ láyé kọ́nà wa lọ́wọ́ lálùkíyàmà kọ́má dáwà dára wa lódiwọ̀n àṣẹjọ́ àyà kólú ẹlẹ́dàá kọ́mọ́sẹ̀ dáwà dára wa kọ́mọ́sẹ̀ dáwà dọ̀ kán nínú àwọn ẹrú rẹ̀ káwa tara bẹ́ẹ̀ ṣìnà olúwa làwa gbára lé o òun là bá dúró ọ̀dọ̀ rẹ̀ láti ń wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ rẹ̀ láti ń wá tìlẹ́yìn olúwa ẹlẹ́dàá wa ràn wá lọ́wọ́ ràn wá ṣe má dáwà dára wa má pa wá tì má dáwà sí fún ìyàjẹ ràn wá lọ́wọ́ tì wá lẹ́yìn má fi wá sílẹ̀ fún ìyàjẹ ṣe wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó tọ́ àwọn ẹni tí wọ́n máa ṣẹ̀sìn ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn ẹni tí ó dúró ti ẹ̀sìn òdodo tí wọ́n sì máa tẹ̀lé lànà tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa nínú tí wọ́n fẹ́ àti tí wọ́n fẹ́. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.